mo ti ṣílẹ̀kùn òní ohun ọlọ́run jèrè. ẹ káàárọ̀ níbi tí ẹ ti ní àǹfààní láti gbọ́ mi ní orúkọ jésù kristi ọjọ́ òní ọjọ́ ayọ̀ ló máa jẹ́ fún yín o ibi òní bá ọ lónìí yóò dára fún ọ ìrètí ẹ lónìí kò ní já sófo wá pa á láṣẹ o ìrètí àwọn ọ̀tá lórí ayé rẹ òfo ló máa já sí ọkàn rẹ yóò sì balẹ̀ ìyanu tó máa mú inú rẹ dùn lónìí ọlọ́run máa ṣe fún ọ lórúkọ jésù olúwa wa ìwé àìsáyà orí forty five ẹsẹ̀ two ó ní a ó kà láàárọ̀ yìí kí n tó gbàdúrà fún yín àìsáyà orí forty five ẹsẹ̀ two bíbélì wípé olúwa ní n ó lọ ṣáájú rẹ n sọ àwọn òkè ńlá di pẹ̀tẹ́lẹ̀ wọ́n fọ́ ilẹ̀kùn idẹ wọ́n sì gé ọ̀pá ilẹ̀kùn irin hallelujah ibi tá a kà láàárọ̀ yìí ó sọ nípa ilẹ̀kùn idẹ the gate of bronze àwọn ilẹ̀kùn kan bẹ ilẹ̀kùn idẹ ni wọ́n they are very hard to penetrate àwọn ilẹ̀kùn idẹ yìí they are very strong to break àwọn ilẹ̀kùn idẹ yìí principality ni wọ́n àwọn ilẹ̀kùn dẹ̀ yìí dàbí àwọn alágbára èèyàn kan tí wọ́n sọ fún yàn pé ò ní ráàyè wọ bí àwọn ilẹ̀kùn dẹ̀ yìí ni àwọn tí wọ́n ní agbára tí wọ́n sọ pé kò sọ̀rọ̀ fún ọ. ṣùgbọ́n olúwa wa ń sọ bí pé òun lòun ó lọ ṣáájú rẹ̀ <laughs> ó lóun ó fọ àwọn ilẹ̀kùn ìdẹ ẹ mọ ìdí tọ́lọ́run fi gbọ́dọ̀ lọ ṣáájú wa ṣẹ́dá àwọn ilẹ̀kùn ìdẹ yìí di a principality o agbára èèyàn ọ̀ka wọn wọ́n máa ń jẹ́ àwọn tí wọ́n nípò jù yàn lọ àwọn ilẹ̀kùn ìdẹ dúró fún àwọn tí wọ́n ní agbára jù yàn lọ àwọn tí wọ́n ní ọgbọ́n jù yàn lọ gbogbo nǹkan tí wọ́n fi jù yàn lọ láyé òní wọ́n ní tí wọ́n bá sì dópò ní lọ tí ọlọ́run ọba lọ ṣáájú rẹ kó fọ́ wọn dànù o níbi tó lọ o ìdí nìyí tí mo fẹ́ kí ìwọ tó ń gbọ́ mi láàárọ̀ yìí kó fi ìgbàgbọ́ rọ̀ má dùn àyè gbogbo alágbára tó dúró bí ilẹ̀kùn idẹ tó ní kò sọ́nà fún ọ ọlọ́run máa lọ ṣáájú ẹ láàárọ̀ yóò fọ́ wọn dànù wàá dẹ̀ ráàyè wọlé ògo ní fọlọ́run lókè ọ̀run tó gbàgbọ́ jájọ gbàdúrà jẹ́ kí èmi gbà yìí alágbára tó kàn níwájú tó ní kò sọ́nà fún ọ ní orúkọ jésù olúwa kó fọ́ dànù bẹ́ẹ̀ ni alágbára tó ní kò sọ́nà fún ọ ní orúkọ jésù kí olúwa sọ di ọ̀nà báyìí bẹ́ẹ̀ ni orí tábìlì tó dé yẹn tí wọ́n ní àwọn ò ní fọwọ́ sí ìwé ìgbéga rẹ̀ bí wọn ò bá ronú pé wàdà kílẹ̀ òní tó sú kí ọlọ́run gba ipò lọ́wọ́ wọn gbogbo ẹni tó dúró tó ní pé tóun bá sì ń bẹ ní ipò yìí òun ò ní jẹ́ kó ṣeé ṣe fún ọ. okay ní orúkọ jésù olùgbàlà tí kò bá ronúpìwàdà kí ipò yẹn bọ́ ní ọwọ́ rẹ̀ mo sọ tàṣẹtàṣẹ mo sọ pẹ̀lú agbára tó dá mi lójú ní orúkọ jésù gbogbo ẹ̀yin tẹ́ gbẹ́kẹ̀lé ọlọ́run gbogbo ẹ̀yin tẹ́ gbàgbọ́ nínú ọ̀rọ̀ àdúrà yìí gbogbo ẹ̀yin tẹ́ ń ṣe déédéé níwájú ọlọ́run tí alágbára kan wá ní ẹ ò ní lọ gẹ́gẹ́ bí ọ̀rọ̀ ọlọ́run kí olúwa kó lọ ṣáájú ẹ̀ báyìí kó fọ́ wọn dànù kí ọ̀rọ̀ rẹ kó já sí ọpẹ́ kí ìgbéga rẹ kó tẹ̀ ọ́ lọ́wọ́ kó rí ìgbèníjà ọlọ́run ọjọ́ òní kó dára fún ọ kí ìjáde rẹ kó láyọ̀ kí ìwọlé rẹ kó jẹ́ ìbùkún ọfà òní bá ọ lónìí aláburúkú yẹ òní ṣẹ mọ́ ọ lára òní ní jàǹbá kí nàìjíríà kó gba ẹ̀bẹ̀ wọ ọlọ́run àwọn alágbára tí wọ́n ní nàìjíríà ò nísinmi agbára kó bọ́ lọ́wọ́ wọn kí ìpínlẹ̀ Ògùn kó máa dára sí i iléeṣẹ́ rédíò yìí láti orí ọ̀gá dé orí ẹni tó kéré jù iléeṣẹ́ yìí OGBC ninety point five